ọkọ mi olówó orí mi pẹ̀lẹ́. person wey i dey beat every day okay you know now as i dey beat my wife mo máa ń lu bí kókó ni o mo lè jí làárọ̀ ki n fi lùlù jí. lókè ẹ mọ́lẹ̀ ló lù ẹ báyìí. ṣùgbọ́n mo mọ̀ pé lágbára ọlọ́run á bá mi yí padà. ọlọ́run ò ní yí padà dúró ìjọ òní gbogbo ìwà pálapàla ìdí sẹ́nu. kí ló fẹ́ jẹ. bí ah! ẹ ti dá. ayé mọ́tò mi wèrè wọ́n ní mọ́tò tó ń bọ̀ báyìí tó jẹ́ kí wọ́n rọra dúró àbí kó gbọ́ báyìí ó lè rọra ń bọ̀ bẹ́ẹ̀ ẹ́ gbọ́ báyìí ìyàwó ẹ ló máa ń rí náà owó ṣe dúró de sójà kó wá wọnú tó máa pa. ìyàwó mi ni mo sanwó orí ẹ mo sanwó orí sójà ni tí máa fi lọ dúró ní mo ṣiṣẹ́ fún wọn ni mo dẹ̀ ṣiṣẹ́ yẹn fún wọn taratara. taratara ló fi ṣe taratara tó ń lò fún mi ó tún lọ lò ń bò mí. mo ní ló ní kí n máa ṣiṣẹ́ dáadáa. ti ṣe mistake o fúnra ara mi ni mo wọ wọn ṣàṣọ. tó o gbádùn ṣá. wọ́n gbádùn Still trending on Yoruba gbogbo wọn ní kírun. olùkírun ọlọkírun sárùkù tòmìnì sálẹ̀ rùkù wá nínú. Ah, ìyá àjàrà sẹ́lẹ̀ ló gbé rùkù. sẹ́lẹ̀ ní kí n lọ mẹ́ta yọ. ìyá àjàrà ẹ̀rọ la rùkù yọ. ọ lọ. alájà àgbà máa ń dára o. Alájà! Àwọn tóbi láì ní Àdìó Ọláìwọlá lorúkọ títí mi. Àbúrò ni mo jẹ́ sí Àlájì. Ṣé alápàtà lẹ́yìn ni? Èmi. Mi kọ́ mo Paraji. Why why would I kill my own father? Lájì nǹkan náà ló lè mu tíì yìí. Tíì yìí ó special gan. Ah. Ìmọ̀ kankan papọ̀ Àlájì. Simi, kí nǹkan náà tó sọ́nsìn? Ẹ fi ṣe tán ní wúrà. Ah, ìwọ náà wú bẹ́ẹ̀ ń gbóná fẹlifẹli. lóòótọ́ ni mò ń admire ìyàwó aláàjì. is there anything bad in me tí máa admire ìyàwó bàbá mi. ṣé kì í ṣe wípé aláàjì ń dọ́gbọ́n pa lówe fún wa. tó bá wá takú tí ó gbà ajá pé ọlọ́run ti kà máwọn tí ò ní dúró jẹ wọn mọ́ láyé nù. ẹ̀yin ọmọ kọ́lẹ̀ pàlájì ẹ̀yin ìyàwó kọ́lẹ̀ pàlájì o ṣẹ́yìn ẹbí lẹ pàlájì ni ta ló wá pàlájì nínú gbogbo ẹ̀yin tẹ́jọ́ kò yìí. still trending on Yoruba Wood. lété ètè obìnrin ló lété ètè obìnrin ló lété kaloro mi wuru wa narara ki o mara ki narara o eri eka ètè obìnrin ló lè tẹ ètè obìnrin ló lè tẹ o o o o obìnrin ló lè tẹ. kọ́kùnrin gbọ́ngbọ́ngbọ́n bíi ifá kọkùnrin mọ̀mọ̀mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ mo ní kọkùnrin gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bí ifá kọkùnrin mọ̀mọ̀mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ obìnrin la gbé fún arékèrèkè àṣẹ ọlọ́run ni látòdè ọ̀run wá ẹ jẹ́ ká ṣọ́ra o ká ṣọ́ra fún wọn o ẹ jẹ́ ká kíyèsí o ká kíyèsára o ẹ ká fúnra o ká fúnra o kí panṣá má bàjá náà kájà má bàjẹ́ ètè obìnrin ló lè tẹ ètè obìnrin ló lè tẹ yèròkèrò ètè obìnrin ló lè tẹ. compound already mo wò pé kò ní kí n tún gbé kọ́ọ̀lẹ́ mọ́ kí n má waste credit ẹ̀. sure Deji wọ́n ní ẹni abíire rìnde òru kò ń ṣe bí tiẹ̀ o ò ní wọlé ìwà tí ò bá ti jago kéékèèké why are you so adamant on crawling at night. mo yin náà kí ni tó ń sọ̀rọ̀ báyìí mo ní sùúrù kí traffic yẹn fi lọ sílẹ̀ ni. okay. oh yes I mean, it's going to be very stressful and even unproductive for me to just sit down in that traffic. ìyẹn ni mo ṣe decide pé kí n fi ṣe so many important things tí mo ní especially when i'm not even important. Come so can you point pé kò máa sáré bọ̀ wá bá point now. Come on. Oh, bá mi náà cause me ìwà important. come on moyin don't don't let us start that tonight please. but gbogbo ìwà told, mú what is so me mí dobìnrin me? you keep doing things that gets me mad and if i nag I dà pé oníwàhálà ni mi but wọn ló ń push mi múra sí ṣó ti gbọ́ bẹ́ẹ̀ sì ṣe kó má ṣe nǹkan tó máa upset me all the time ó mọ nǹkan tó ń ṣe o but múra sí ṣó ti can we not do this tonight. okay fine mo ti gbọ́ kò sí wàhálà let me serve your food. Man, I can't eat anything tonight. It's late. Again? Uh, yeah, torí pé late ni ẹ̀rù ń bà mí ó lè má digest náà. ẹ sọ what's the point kí má kókó bọ́dà pé mo fẹ́ sọ oúnjẹ fún ẹ mọ́ náà because gbogbo wàhálà tí mò ń gbé tí mò ń fà torí pé mo fẹ́ dáná fẹ́ pé kọ́kọ́ mi dé kó wá jẹun if you are not gonna eat so there is no point má jẹ́ kí n dáná fún ẹ mọ́ náà. baby understand me wo ikùn yìí ti ń yọ ó dẹ̀ mi kí má kọ̀ lọ wá shapeless you know understand. mo understand. mo yìí kàn mo yìí náà understand why you why you upset. As in, if we're eating you now, I just hope you understand this. Hey, Ghosty. Èwo tún ni Ghosty báyìí? Ṣé o mọ̀ pé best wà ni? Since tó ti decide láti wà ní ghost mode, ó dẹ̀ wà anonymous so definitely Ghosty ni ẹ̀ náà. Ó dà o, báwo ni? I hope you have eaten this morning. Oh yes, I had cereal in the morning. And I'm just boiling water to make noodles for lunch. Ah, ìgbádùn ló wà tí bá dàgbà mo fẹ́ dàbí ẹ̀. <laughs> máa pull legs mi ṣọtí gbọ́ wọ́ òun ní believe wípé ọkọ mi òru ló tún fi wọlé lánàá hmm. òru báyìí ló máa wọlé bí ọ̀ràn. o lè ṣó ẹ pé ọkọ ìwà engage nínú extracurricular activities báyìí. no you don't know him that's why lóṣù sọ̀rọ̀ báyìí He is not that kind of person nǹkan tó kọ̀ ṣe ni pé ṣùgbọ́n èèyàn tó bìkítà kò ń ká nǹkan kún kí èèyàn má lè differentiate ni pé okay I have to be home and when I'm in the office I am working that's just what it is and it really gets me upset. you want to ojú bí ṣe so me ò ní bẹ́ẹ̀ jiyàn anyway i hope you're not angry. no no no it's just an opinion mi you know. and besides mi ò lè bí good sí Okay, tèmi. mo láti padà sọ níṣẹ́ báyìí mo kàn ní kí all right all right mo ti gbọ́ understand You know, mo ní láti sọ oúnjẹ <laughs> eh, we'll talk later. Bye. Loneliness brings about sadness.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 no me Oh oh! o ṣe girlfriend me. no me blame ẹ no me blame ẹ She mo ra mi me blame ẹ now. mi tí ì fẹ́ let me on Jack blame me lori in my own house eh? On package so tí bá fẹ́rù ẹ̀ tọ́ sí yìí wàá di wèrè sínú because orówó orí ogbó àbí Eh? wọlé tán ni it's a lie you can't cook you don't know how to talk you're disrespectful. And and àjẹjù àjẹjù are shouting at me ṣé me blame ẹ Oh? Must read the reason See o ṣe lè keep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 my house keys. drop kọ́kọ́rọ́ lé mi mẹ́. keystone ni ó ah. ṣe bẹ́ẹ̀ mọ́ no fọmọ ẹ ẹ jagba sílíà. you are in ingrate. tó o bá mọ ọlọ́run ṣe answer prayer mi ni ó ti fi ẹ̀wọ̀n wọ́n ló bá pa mí useless girl. Cause I'm not asking for too much, cause I own you. Don't deprive me of my right. Do you so um co effects the corrections now, yeah? How amazing you are and, um, to me. Templates you don't appreciate Abuja. Good. mo ti ní kí kẹ́hìndé send me ọ̀kan I eh, email so tó bá ti send ẹsẹ print ẹ wàá fi sórí table ok so gbàdúrà ọmọ kọ́ ọ̀dà sí ọ̀dọ̀ ẹ̀ ẹ̀wọ̀n abẹ̀mí jàre bros bros bros lẹ́kọ̀ọ́ kí ló ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀ kí ni kí ni kí ni. <laughs> Oh kí ni kí ni <laughs> nǹkan tó tún ṣẹlẹ̀ mẹ́rin dùnà o fi ògùn electromagnetic forces ni. Ah, tó bá di tó bá bẹ̀rẹ̀ nǹkan bọ̀ kí ni ìtumọ̀ gbogbo yẹn níbi kí ló ń ṣe é tó ń sọ̀rọ̀ báyìí. ṣé ṣé má gba farabalẹ̀ o tí jọmọ ẹ. Ah, mo dáràn ṣé ọmọlọmọ jẹ́ apple àbójẹ́ ìyàwó lé mi. Ah, dèjì dèjì o rí nǹkan tó mọ gbé síwájú ẹ ní gbogbo ah come on lẹ́kàn just stop stop what o ò lè nínú nǹkan bẹ́ẹ̀ kó má jẹ́ ẹ̀ wọ́n wa clean mouth. o ti gbàgbé nǹkan kan some years back eh? eh mo she wedding Okay. dẹ̀ ni best man me. Eh. eh? ìyẹn túmọ̀ sí pé I'm a married man, all right? Well, uh, a responsible one at that. Okay, okay. So I would never, I would never cheat on my wife. You never cheat on Kamake. Wọ́n máa kọ́ marry ni, àbí màá kọ́ ṣe best man. A ní kò mú nǹkan kò jẹ́ kò clean mamle. Ọmọ bẹ́ẹ̀ tó lọ́yìn sọmọ kalaba ni. Last last. Ibi tó ti wá ṣì nìyẹn. Imo ni kò ń ṣe Calabar. ọmọ ibo even better àṣẹ ìdíkan náà irú nǹkan báyìí wá èmi màmá àpòtí rẹ̀ má ti jẹ́ clean mouth. kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́. kí ló ń ṣe mi báwo ni so o concentrate pẹ̀lú nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn. ìjọba àwọn olùṣe park ṣe ń sùn náà eh. kí ni mo ti ń bèèrè náà èmi eh. mi lójú wò èmi pọ̀ jẹ́ nǹkan kó clean mouth tí nǹkan báyìí mo ń gbèsè láàárọ̀ ìgbà tó bèrè fáàgàn bí yìí ṣe. lẹ́kọ̀ọ́ eh, lẹ́kọ̀ọ́ má débẹ̀ yẹn rọrùn mọ́ wà disrespect ẹ̀mí lèmi dá sí. wà disrespect báwo mi ṣe ọ̀pọ̀ ọkùnrin títí bí a ní àbúyá ló ń kó jẹ. ní adédèjì ní eh. adédèjì. jẹ́ kí ní nǹkan clean mouth. jẹ́ mi láfúrò mọ́. so o kàn o kàn o kàn waste gbogbo resources ẹ̀ tiẹ̀ ni. oh please please please. Eh. kí ló rúkọ. nkin. nkin ló rúkọ. lọ pé nkin. ọmọ jẹ sáré twitter. lọ́wọ́ towards you then irọ́ ni mo ń Oh, that is so sweet. and me, on mọ̀dí tó yẹ pé ọ̀rọ̀ ẹ fi máa ń I care about you so much. without doubt èmi may go more. I've been my parọ́ parallel. <laughs> so kill one tower ń dá I love you. and ò lè deny feeling mọ́. <sighs> you love me that word alone hmm. I don't know honestly if I must confess to you you have been the best like one of the best has happened to me in the past one year, honestly. But uh, <sighs> talking about this love of a thing, no, honestly. Uh, remember, I don't even know you. I have never seen you. Mo ò feel pé gbogbo nǹkan tá à ń ṣe lead anywhere. And I am even married, so kò sọ̀rọ̀ ń bẹ̀. Àti mọ̀ mi ò lè rárá náà. Gbéyàwó ni already. Then talking about being married, Moyin, are you happy? Uh, Can we talk about something else? Please. Oh, I'm so obeying now. Please don't see me like a bad person. It's just that all this we're doing is not going to lead anywhere. That's why. So what was the point? Thank you. <sighs> God. you, baby. I want you. Honestly, I'm tired. I'm tired. <gasps> You're tired. you know, tomorrow is weekend. We'll do all that, eh? We'll do it. But every time the man's people are tired now. <sighs> okay, so, Rebecca. <sighs> I'm you tired. tired. Well, mo ṣe ọ̀pọ̀ máa lè explain parents eh, or your family members. Talk about bẹ̀rẹ̀ questions, reason tá a ṣe more. <sighs> You are always tired always tired kí tí ẹni mò ń wà lára mi fún gan tá a bá ṣe nǹkan tá a fẹ́ ṣe gan kí l'assurance gan wípé ó máa dán mu. Ah. yeah because already o ti stress the hell out of your sperm that it barely has strength to even dive towards fertilization ṣó fẹ́ di nǹkan kan gan náà ni. why are you talking like that mo sọ fún paul lana. mo nínú kò tẹ̀ mí mọ́ ọ̀rẹ́ ọ̀la gan ó mọ̀ kó máa wà tired next tomorrow ó máa wà tired so just don't worry no, no, be no. tired forever. ó wà tired lónìí ó mọ̀ kó o máa wà tired lọ́la ó mm. dẹ̀ tún máa wà tired forever so don't worry. i'll make it up tomorrow i oh. promise you. má bọ̀dá má bọ̀dá ah, má worry lọ́sùn ní ti rẹ̀ náà. ẹni ìlú kan rẹ̀ mo promise ẹ don't worry even tomorrow even forever don't bother. mo ti tún yẹn na I will do something. please. Ah. okay jẹ́ kí help ẹ kó kàn fi ìlú rẹ̀ help ẹ. please. I'll ah. ti you now. náà má bínú sí mi ìjọ tó yọ lọ. ọ̀rẹ́ mi gan ni honestly I promise you I'll be very active tomorrow. Honestly. Any, I don't know why I'm this tired. Where am I But tomorrow, I'll be good. Mm. Trust me. obìnrin la gbé fún àrékèrèké àṣẹ ọlọ́run ni látòdè ọ̀run wá ẹ jẹ́ ká ṣọ́ra o ká ṣọ́ra fún wọn o ẹ jẹ́ ká kíyèsí o ká o ẹ jẹ́ ká fúnra o ká fúnra o kí panṣá má bàjá náà kájà má bàjẹ́ ètè hmm. obìnrin ló lè tẹ́. Okay, because it's mean consultation? I thought you said I'm the, um, you're spending all of the weekend with me. Of course, darling. You all don't need the weekend. The quality side party proposal, you know. I'm so sorry. Anyway, it's acceptable. I can smell something. Mm. Oh, oh. Let me see. Uh-uh. One second, darling. Ah hello chief agbájé ẹ rọra oh yes. One town. bye bye. Um, Okay, ẹ jọ tó rẹ ọlọ ẹ the next thirty minutes Maadi, dé ṣe bíbí tẹ máa dé All right. yeah Ma, ma bá yín right away yes. Yeah. ah baby mi understand kí ló ṣẹlẹ̀ mm, where you going. má bínú chief agbájé wà ń ó dàbí kó opportunity láti rí ní ìjọ torí ọlọ́run mo ń lé wọn. oh my god má bínú. ok ok ṣé wàá tẹ at least jẹ oúnjẹ kó tó tutù. mo ti bá dé. Our microwave ti bá dé ṣùgbọ́n the next one I'll, I'll be back okay trust me man oh, so I'm sorry love you. Loneliness brings about sadness. It's easy to stand in the crowd But takes courage to stand alone. I am lonely. Yeah. My heart is lonely. I am fed Ọ̀gá. Ah, Okay. mo ní mo yó. Ah, báwo ni? Mo àgbàdo àìkújọ́ mẹ́ta sí. Ah, Ìjọba pẹ̀lú. Ah ah. Mo mo mo mo mo. Just ah, Gbọ́dọ̀ lọ jáde sùn pé de pé kí n one hour ọmọ padà sí ọ̀rọ̀ àwẹ̀ tó jẹ bí tẹ́lẹ̀ nǹkan ilé anytime. so ṣé kí n fún ẹ ní omi ọjọ́ ìtọ́ seven percent. oh as usual make yourself comfortable iṣẹ́ ṣe kọ́ ní ilé all right then. <laughs> Oh, oh, oh. Mm. Mm-mm. Mm. Yeah. ṣé nígbà táwọn school tó bá ń ṣe concussion fún wa hmm. o mẹ́ ẹ̀bọ̀ lápò ni oh. kí ló márì tán fún hmm. o gba degree oúnjẹ ṣíṣe ni. <laughs> oh serious. what. lẹ́kọ̀ọ́. Ah. tóbi bá da hmm, ẹ̀yà sọ pé ó da ìwọ nìkan ó fine ó beautiful ìwọ náà nìkan best caterer. Bọ̀lú sún Dèjì. <laughs> Oh my God, are you kidding me? So nǹkan tí Dèjì ń gbádùn ní ìgbélé. Stop jọ. Wọ́n náà, wọ́n má gbàgbé mi náà. Oh. Ah, ah. <laughs> Hmm. Ṣé gbogbo oúnjẹ tó fẹ́ jẹ ẹjọ́ ló máa ronú díẹ̀? Ṣé ò ní jẹ kó tó máa jẹ kókó òǹdí ẹ̀? Ó dùn ni. <laughs> Anyway, wà, ah, Dèjì ò dé. Ah inú mi dùn pé wọn náà ti experience ẹ lẹ́nìí. Ah, over five hours mo ti jókòó náà. ìwà ẹ nìyẹn every time i will be back in thirty minutes i will be back in an hour o máa take the whole day inú mi dùn pé wọn náà ti experience ẹ ó dáa tó ṣe fún wọn náà báyìí. ẹ mo mọ ìpèsè ló máa dá dúró. iṣẹ́ ló dá dúró. ìjò rìnrìn kò kò rìnrìn anyhow. Oh, ah. ṣé kò yẹ kí wọn máa prioritize gbogbo nǹkan báyìí ni ọ̀tọ̀ ni ayé iṣẹ́ ọ̀tọ̀ láyé family ọ̀tọ̀ láyé ọ̀rẹ́ since mo sọ pé o ti wà mí báyìí at least ó yẹ kó ti dé bá wa má wọrí máa bá sọ̀rọ̀. ó lóun jẹ́ ó gbọ́ òun ló mọ̀ ó ti mímì lára. tó bá gbọ́ lẹ́nu agbó sí mi lẹ́nu. Eh, anyway um, jákè mọ́ ọmọ lọ́lẹ̀ ilẹ̀ tí ó ṣú máa ń ṣe. Ah, o ti parí oúnjẹ o. gbèmí mi jẹ́ wápù yìí náà. ok kò sí kò sí kò sí tán. kò sí problem. máa hmm? hmm. sọ fún pé mo ní òun gbádùn ìrìnlẹ̀ oh. This was good. Mm. Mo bẹ kí n gbé tùgbò lọlẹ̀. Àbí kí n lè tẹ́kì kí n lè pàtó. Mo kàn mm. All right. Yeah. All right. I'll see you later. Yeah. Mm? Okay. Thank you. Yeah, I go. All right. All right, take care. So, I'm going to drove for five hours. Oh. All right, my Take care. Bye. Drive safe. àti àárọ̀ wo time tó ń wọlé jọ ṣé ọmọ dáadáa tó bí nílé rẹ̀ ṣó ń rìn rírun ìrìn tó rìn no tell me àbí ọkùnrin tó rí ẹ bá pé ṣó máa rìn rírun ìrìn tó rìn àwa wí táìmù kìmí kú lé ṣé kí n ṣe wọ ọmọ ọba wí. sọ̀rọ̀ mi ò lè sí ni. ọ̀dọ̀ Dèjì mo ti ń lọ mo lọ rí Dèjì nílé kò sí nílé sọmọ dúró dé as a matter of ṣe ń bá ìsọ̀rọ̀ igun kò tí ì délé. lóòótọ́ kò ì dé òun ah! mú mi lọ skul lójú ara ẹnìyẹn o lóko òun gbọ́ òun fẹ́ mi ní sítórì nìyẹn àbí òun mú mi débẹ̀ nìyẹn àbí <laughs> lóko wẹ́tọ̀ ṣé o rò pé mi stupid ni èmi ò stupid now àwọn tiẹ̀ lè stupid o ọ̀ṣọ́rẹ́ mi tó ń wo yìí mi ò stupid rárá lẹ́yìn tó ti rìn ìrìn orí burúkú ìrìn òṣì ìrìn ẹsẹ̀ ó ti rìn káàkiri ó wá wọnú léyìí ó wá ń fẹ̀mí ní story kò jẹ́ mi o kí ni. òbí mi níbi tí mo ti ń bọ̀ pẹ̀lú ìṣàlàyé fún mi you don't talk to me that way ṣé o rí jẹ́ ìṣàlàyé kan fún mi. mi ò tí ì fẹ́ o ṣe ń nàgìrì mi lórí so bí ṣe wà yín sí yín mi ò lè jáde kí n wọnú lé mi anytime èmi ló ń sọ fún yín pé ṣe ọmọlúwàbí mi a grown man lẹ́kàn a wealthy man that I am lọmọ ló ń pè lọmọlúwàbí pé bígbà tó ń bá àwọn àbúrò ẹ̀ sọ̀rọ̀ no no man wants a nagging woman ṣe tó bá fẹ́ last nílé you don't do that kí mo wí. If you want to last in this house, you don't talk to me like that. Let this be the last time. To ever open mouth here. To a bam so bang. She show destroy me. Huh? Over my show every move me. Me, it's fair. Eh? What's gonna happen when I'm married? Huh? Watch it. ká tó wí tó fọ̀ a máa ní ẹ mi tí ì fẹ́ yàtánì àwọn ń tò kíní kan kíní kan look here mi ò tí ready pé kò fẹ́ mi ni my friend. èmi bẹ́ẹ̀ you are angry. Uh, huh. because if i'm ready you will marry me right now. tí bá ní ó yá jà lọ registry èmi á fẹ́ wọ̀ yes now. èmi á fẹ́ wọ̀. of course because mo ní power yẹn over ẹni. no don't you say that again. oh it's, it's the truth. mo gbọ́dọ̀ sọ tọrọ fẹ́. mo ní power over ẹni. òun ṣe bí ọmọdé náà èmi mo ṣì ń wo behaviour ẹ̀ mi ò tí wà convince pé husband material ni. èmi. bẹ́ẹ̀ni mi ìdàdí jẹ́ kọ́kùnrin kan wá fún mi ní hypertension so torí ẹ̀ ni mi ò ṣe tí ì fẹ́ ẹ̀ èmi ni mi ò tí ì fẹ́. sori fẹ́ kí mò ń ni mo ọdún fẹ́ mo wọ́pọ̀ tó máa nù ẹ́ pa I won't be the one. ó ṣe lù mí lọ lù mí náà. out ni ẹ tout. ìwọ kọ tout àjọ ríra wa yẹn ni àjọ ríra wa yẹn ni ọmọ mi tó ṣe rí mi náà ọmọ mi tó sí mímì náà ọjọ́ ìrọ̀ wa ẹni street mo ti rí ẹ street ni wọ́n náà wà àjọ wà bẹ́ẹ̀ ni. àjọ múra wa lórí títì ni. òun lè sọkọ má sọ. I know what your problem is. What's my problem? Kẹ́ntọ́ máa nù ẹ́ palọ̀ ń wá and it won't be me. Bring it on ìwọ náà mọ ẹni tó ní nà wàá máa rò pé bóyá kínní ni. mi ti fẹ òun ṣe bí kí n tó ẹ pé ìwà ẹ kó o máa gbàdúrà sọlọ́n pé kí n tẹ̀lé kí n wálé jọ kí n wò pé oh, kí n propose or something. èmi ni mi ò tí ì ṣe tán tí bá ṣe tán sórí inú relationship yìí èmi ni mò pa pàṣẹ nǹkan tí ba dẹ̀ ti sọ àṣẹ́gun ni onírànù ara ẹ̀ òkú gbẹ ara ẹ̀ a ní ká ṣàánú ẹ̀ kó má lọ́ọ́ fi gbẹ̀yìn ayé ẹ̀ di bàbá ń dágbé. ìyá ń jẹ́ wa àmọ́ dà ẹ́ pé látọ̀hún ló ti gbé báàdì kó dákú ni odidi kẹwà ni. gbọ́dọ̀ ìjọgùn ìdílé ló ń bẹ ìjà ni èmi ò mọ̀ nírasẹ̀ à ń rọ́jú jẹ̀kọ̀ ish ṣíọ ọ̀dàràdà mọ́sù nìkan ló ní ilé ó ṣáà lóko ṣé smile, you have to make me smile. If I wanna be with you, you have to be with me. No, no, no, no, no. Do not tell me that. Deji is simply irresponsible otherwise báwo ló ṣe máa gbàgbé ijó anniversary wa you are married man you know you have a wife you have a partner you were supposed to celebrate our day but ó ti ṣe ètò òun kò sí problem èmi ò bá èmi ò bá èmi ò bá lọ́rọ̀ ah no no no no agbádùn mi. Oh, oyin come on now only busy now i mean anything can happen. how dare you tell me that crap ó busy kí ló lè máa ṣe tó wà more important than ìjọ anniversary wa tó máa fi gbàgbé pé òun ní láti celebrate wa no no no no don't tell me that rubbish please don't even upset me now don't. sùúrù náà ló máa nídìí ẹ. don't even tell me that please ṣé ìwọ lè gbàrú ẹ ni ṣé ìwọ lè ṣerú ẹ fún ìyàwó ẹ tó bá ti má rè. my life i will never forget such a special day tí mo bá gbàgbé rẹ̀ á jẹ́ pé oh, ìjọ ìwọ̀n mi ní ìdí sí nìyẹn. sùúrù wo ló wá ń fún mi now look look now ó ti prove fún mi wípé kò sí nǹkan tó worth celebrating in our relationship fine and I take it up no problem. sùúrù náà ló máa ní ìdí ẹ̀ be patient calm down now bóyá ni okay I'm sorry I'm sorry. Very terrible and horrible later. All I want is your love and attention. Don't deprive me of my right. Cause I'm not asking for too much, cause I own you. Don't deprive me of my right. Do you even realize? How amazing you are to me. If I wanna smile, oh, you have to make ah. me smile. If I wanna be with you, yes, who is there? You Come in. to be with me. If I, oh, if I, oh, if I, oh, dispatch rider ló gbé kíní wa wọ́n ní kí deliver fún mi fún mi bẹ́ẹ̀ ni ok ó fẹ́ hospital. bùfún mi bùfún odò gbà fún múrí nígbà fún gbàdá ẹ̀yìn àtẹnu ti fẹ́ràn tó. I know I have not been the best husband so far, but I cherish every moment together and I look forward to better moments with you in the future. Hello there. Hello there. I love you there. Happy anniversary. I love you more. Um, feel pé o ti gbàgbé ni. Láyé, báwo ni mo such a special day of our life? Thank you. Happy anniversary to us. Wow. <laughs> I love this bracelet. It's, it's beautiful. I love it. And <laughs> he got my best color, white. The bag is beautiful too. Oshimo, really appreciate it. Mm-hmm. but I want you to make a special oh, dinner for two before I get back in the evening. Okay. Make sure we pay you for Jimmy's son and All right, I'll set up everything. <laughs> I love you. Bye. Wow. Oh, this is so nice. I love this. Oh my God. to stand alone. I am lonely. My heart is lonely. I am ọkàn mi kí ló dé, Oh, I am lonely. And loneliness brings about sadness fẹ́ ọkàn mi kí ló dé kí ló dé. Love goes beyond giving me money. What I feel for you, wanna see you around. Nibolola, Oh, oh, oh, ìfẹ́ ọkọ mi bọ̀ wálé. I'm lonely. I'm lonely. I'm lonely. I'm lonely tonight. I hate you. All I want is your love and attention. Don't deprive me of my right not asking for too much, cause I own you. Don't deprive me of my rights. Do you even realize how amazing you are to me? If I wanna smile, you have to make me smile. Vad sa du? Àjíkẹ́ jọ́ ló fẹ́ ṣe lè dá mo tún ṣóúnjẹ fún mi I said I'm sorry. Mm, please. ti pọ̀ jù à ń ṣe fún adẹ̀ ń bẹ̀ ń gbọ́ mo ti bẹ̀ mu yín títí títí she just keep giving attitude. because wọn ti wọ ló ń fa tó ń give attitude. báwo. tí ah. o ìyàwó ẹ̀ ń pè ẹ́ o gbé fóònù lójú ọ̀nà sọ̀rọ̀ báyọ̀ mọ̀ pé tí bá ti busy tí mo ti ń ṣiṣẹ́ yẹn eh. ó possible máa ti fífọ̀ yẹn sí silence máa kàn fílẹ̀ ni later tí bá dẹ̀ pé padà máa bínú. Eh, so what are you implying that your work is more important than your wife nǹkan tó ń sọ fún nìyẹn torí ẹ̀ ló ń kí. ó mọ̀ náà ó mọ̀ eh. pé Muyi is my life. èmi mọ̀ yẹn kò sí òun mọ̀ bẹ́ẹ̀. mo ti sọ fún several times. no no no action speaks louder than words. nígbà tó sọ fún yẹn pé òwúrọ̀ ọ̀bẹ tó wá ń gbé fóònù tó gbé tó wá dá nǹkan mí lẹ. Yeah, put it on my table. Huh? Ah, careful. Lucia, are you alright? I'm fine, sir. I'm fine. You sure? Yes, yes, sir. But you need to go back again má má ṣubú bẹ́ẹ̀. Hmm. ee ee kí ló ń ṣe ẹ kí ló máa ń ṣe ẹ. sọ ma pé tí wàá ń ṣe pé mi àti àjọ dàgbà ni géè ni màá pè. èmi géè wàhálà ìkànnì kan sọ pé géè ni ẹni màá pè lè. mo kọnu sí ẹ mi èmi géè. òun ṣe géè láìlè irun kan báyìí wà ń wà ní bísí ní hmm. free and clear. bó ní kó jump bó máa ní how high lẹ́kàn ó mọ̀ mí èmi àtìgbà tí mo ti marry mi ò hmm. dán mi wò mí ìdẹ́ni dán wò. I would never cheat on my wife. tó o bá mi jẹ yẹ ká wà bẹ́ẹ̀ jẹ. lẹ́ẹ̀kan ok jẹ́ ká fìyàn lẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ property tó bá wa kí ni position property. <laughs> property ti wà òkè mo ti ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí n ṣe Port Harcourt lọ sọ pé wà táìtì nǹkan everything wa okay ma travel sin kí n lọ wo ni tó lè kó ṣáájú ṣáájú ló sí mi. ok n bọ ṣe nǹkan kan. mo ní kọkùn mi gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bíi fàyè kọkùnrin mọ̀mọ̀mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ obìnrin la gbé fún àrékèrèké àṣẹ ọlọ́run ni látòdè ọ̀run wá ẹ jẹ́ ká ṣọ́ra o ká ṣọ́ra fún wọn o ẹ jẹ́ ká kíyèsí o ká kíyèsára o ẹ jẹ́ ká fúnra o ká fúnra o kí panṣá má bàjá lọ kájà má bàjẹ́ ètè obìnrin ló lè tẹ ètè obìnrin ló lè tẹ yèròkèrò ètè obìnrin ló lè tẹ ètè obìnrin ló lè tẹ ètè obìnrin ló lè tè kaloro mi wúru wá ní lára kí ó mú ara kí lára ó eré èka ètè obìnrin ló lè tè ètè obìnrin ló lè tè Oh. Kakuni ló lè tẹ́. kọ́kùnrin gbọ́ngbọ́ngbọ́n bíi ifá kọ́kùnrin mọ̀mọ̀mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀. mo ní kọ́kùnrin gbọ́ngbọ́ngbọ́ngbọ́n bíi ifá kọ́kùnrin mọ̀mọ̀mọ̀ obìnrin la gbé fún àrékèrèké. jọ kí ni ìtumọ̀ message to send ọlọ́run ló ní kí àwọn mìíràn yìí tó bá di ṣé wọn wàhálà jù lálẹ̀ what's wrong with you kí ló ṣe tó ń lọ. ada Ada. Ada, don't. Wait, where? I don't, don't, don't unbutton. Don't unbutton. Uh-uh. Don't unbutton. Stop, it, stop, it. Stop Can right there. Touch it. You can't touch it. I'm not interested in See, touching. Nobody is resisting it. Don't, don't do that. Ellie, you are harassing me. I don't want to touch it. I see. See, no stretch mark. It's so fresh. You are titani. I'm not down. No, Ada. Just stop. Ada, stop it. Jason. I'm a mind man. Ada, Ada, Ada. Ọ̀gá stop. Jesus. it's not true. It's not what you think. Trust me. Work has been keeping you busy. Moyin. You know your husband. Oh, Moi, Dada. It's enjoy. not what I swear. No, no, no. Right. Enjoy it. It is not what you think. Moyin! Ṣé ní kò tó dálẹ̀? Ṣé ní kò tó dálẹ̀? Ọtí ní kò tó ṣe? Ẹ jẹ́ ẹ má bínú sá. You are fired ọ̀gá ìjọ Get out! Ah, má bínú ọ̀gá ìjọ ẹ má bínú sir. get out of my office. mo sọ náà mo sọ mo fura. ah mo oh my goodness i'm in trouble i'm in trouble. mi ò lè imagine pé Dèjì lè ṣerú kó báyìí fún mi èmi ni Dèjì ń cheat on èmi ni Dèjì ń ṣe nǹkan tó pọ̀ tó báyìí fún. I still can't believe it honestly I am in shock. ṣùgbọ́n mọ̀ pé mo ti ń suspect nígbà tó ti fi ń complain at late night àti carefree attitude rẹ̀. ọmọ kan tó fọ́ ni nǹkan tó fọ́ nínú gbogbo ọ̀rọ̀ yìí ni wípé o ò lè imagine pé Dèjì wá ń try láti máa convince me. pé nǹkan tí mo rí kọ́ ni mo rí ó fẹ́ máa pe àfilóyìnbó fún mi nìkan tí mo fi ojú mi méjì báyìí tí mo fi rí tí mo fi tí méjì tó pẹ̀lú oṣù orí burúkú tọ́jọ́ ń ṣe. mi ò mọ̀ dé táwọn ọkùnrin mi fi rí báyìí wọ kí ló tún fẹ́. mi mọ o agbádùn mi Dèjì máa jẹ́ kí Dèjì fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ó máa gbádùn mi tó pẹ̀lú pàlàpàlà tó ń fi ojú mi rí ó máa gbádùn mi. I understand who were hurt but please má ṣe any silly thing o. No no don't even tell me that don't even tell me that keep your advice please don't tell me that kí ló expect kí n máa hàn tó bá délé ni of course i'm gonna deal with him. ìdílé máa mọ nǹkan tó ní ṣùgbọ́n àwa mọ̀ you have to take it easy there. thank you thank you so much i don't even know what i would do without you you are always there for me eh? every single time báyìí you are always there for me even before i ask you báwo ni o bá ṣe dùn tó pé pé irú ẹ̀ báyìí ló wà lẹ́gbẹ̀ẹ́ mi eh? i would have i would have loved it you being by my side all the time. But I haven't done anything. And I promise to always be there for you. I love you, Moi. Hello? Hello, Moi? Hello? Oh, my love. Ah, Why will you be so heartless? Why? This is so heartbreaking. <sighs> I can't believe this. ó bẹ́tà kí n kojú pé kí cheat lórí ẹni tí love lọ. Why do I think you feel so alone in your marriage? Oh, come on, you deserve much better than what you're getting. You deserve the best. And it's not. He will never give that to you. Adedeji. And not some objects tó call it gbé I need more of you. Bóyá tó bá tẹ̀lé pay attention to me. bó ṣe máa ń fún business ẹ honestly I will be just fine. looking around you there gbogbo nǹkan tó rí yìí ni mo fi ṣe èrè attention tí mo fi sínú business ẹ ọjọ́ ọ̀la wa ni mo ń build ẹ you just have to manage. I can do better with you. I love you, baby. I think we need to say now. Yes. Is high time you put a face to your voice. I need to know you. Thank you. Loneliness brings about sadness. Loneliness brings about sadness. It's easy to stand in the crowd but takes courage to stand alone. I am lonely. My heart is lonely. I am mi kí Kilode, kilode, Loneliness brings about sadness. I am mi kí ló dé? Kí Love goes beyond giving me money. What I feel for you, wanna see you around. Oh my God, Lekon. Wait. What are you doing Uh, actually more um, cousin mi wà in town so alápẹ̀mẹ̀ mi by. oh really. but I think I'm in the wrong place. okay oh uh, message on the wall and she's outside so just go meet her. no problem. okay so what are you doing here. oh um, I have meetings with some clients. oh okay yeah. so I'll just. See some other time. Right. So I need to leave now. The, oh, the jingle? Oh, wow. My regards, yeah. Good Wait, did you set me up? I didn't set you up. What's going on? I'm the ghost. You? Yes. No way. No. No, but I recognize your voice. I would know all this while we've been talking over the phone. My voice app of Imbezo. Oh no. That's why you didn't recognize me. So it was you. Yes, mommy. Oh my God, I'm in shock. Listen, let me explain to you. My heart is jumping out. Look, look just hear me out. Ah. Quickly. Oh, sugar. First of all, they can apologize for the deceit. I ah. didn't mean it. I only did it for love. What? Because I love you, yes. I've loved you ever since the first day to the bumps in me. The faculty of love. You must fall in love below. Do you know what you're saying? Do you even realize you're my husband's best friend? kí ni nǹkan sọ ah oh my god. see I understand that very very well it doesn't change the fact that I love you or how I feel about you. díẹ̀ bí ẹ̀kọ́ mọ̀ yìí o o tí mo ti ń bá ọkọ rẹ tó ń mi o oh, wonder why ìjọ pé èmi ò tí ì settle down or why do I keep changing women every night obìnrin ọkàn lè bá mi Huh? It's because of you because of the love that I have for you, because I cannot get over you. Because even when I'm with them, I keep thinking about you. I cannot concentrate because of you. Huh? Then Deji, yes, Deji. That's the problem, Abi. Kini Deji Shefun. Kilo Shefun, you go maltreat a lot. Let, let me ask you a question. Kilo Shelenjo anniversary. Nothing, because what's it back be? Into the kini. It's cheating on you. torí secretary common secretary obìnrin obìnrin tèmi ń gbàdúrà tí wọ́n pè fọ láti ìgbà tí mo ti wà school me? It doesn't even treat you right. But this still doesn't make it right. I know I'm having problems with my marriage. I'm not happy in my marriage. But it's all shades of wrong. No, but you don't deserve to be in that ah. marriage. You deserve to be here. Stop. Please stop. Just Moin, stop. Moin, now. Moin, Moin, Moin, Moin, Moin, at least let me. Loneliness brings about sadness. It's easy to stand in the crowd, but takes courage to stand alone. I am lonely. My heart is lonely. I am mi kí Lucky Lord. Oh, I am lonely, and loneliness brings about sadness. I am fair, call me Kilode. Kilode. Baby, hmm? Love goes beyond giving me money. No, I'm serious. I'm not hungry. No, you must be joking. I'm not joking, ebi ò pa mí No, you are. Ah, uh, why? Bàbá orí mi nínú kitchen I'm tẹ̀ pé ojú ń dùn ẹ̀ àbójú ẹ̀ fọ́. Yes, orí mi nínú kitchen but I'm mo ń ṣe oúnjẹ. Orí bí mo ṣe At some point gan mo fẹ́ lè choke nítorí epo tí mo ń gbà fún ẹ láti fi jẹ ata fún ẹ o sọ pé ọmọlọ́lá o má ṣe yọnu o ebi ò pa mí o mo wá ṣe gbogbo wàhálà yẹn tó ń sìn mo wá gbóúnjẹ sórí tí mo pé kó wá jẹun o wá ń sọ fún mi pé ebi ò pa ẹ. o ti fẹ́ bẹ̀rẹ̀ ni mo ní ebi ò pa mí. ọ̀gbẹ́ni ebi yẹn máa pa ẹ o. no ebi apá ọgbọ àwọn ìdílé yín ebi apá yí apá apá apá gbọ àgbọn àtàwọn àbúrò ẹ gbogbo àwọn ẹ̀gbọ́n ìdílé yín lebi máa pa so fi poison sínú oúnjẹ fún mi ni wọ́n ní kò poison mi so alẹ́ ìní ilẹ̀ wá decide láti poison mi. Èmi. Yes, because I don't understand. I said I'm not hungry. I'm not hungry. Loko, èmi Ọmọlọ́lá fẹ́ poison ẹ̀. Bẹ́ẹ̀ mo wí, nǹkan mi wà ń bẹ̀ ni. <laughs> It's okay, it's alright. Ṣebí mi ni mi ò jókòó ara mi jẹ́. Ṣebí mi ni mo ní kí tọ́jú ẹ, kí take care ọmọ kó ba máa dán kébi máa pa ẹ́ kú pé pé kò wọṣọ lásìkò àzẹ aṣọ ẹ kí iron ẹ kí make sure pé your good looking tó bá dé tẹ̀mí mo ń <laughs> disturb ara mi na èmi mo fẹ́ kó wà comfortable. ah okay o try to make me comfortable ni abo try to secure position lẹ́nu lé mo ní ebi ò pa mí is that by force kí ló dé náà what's your problem. <sighs> the heck i'm not hungry. Múlẹ̀bí ò pa mí. Oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ every goddamn time oúnjẹ anytime tó wá sun lé mi oúnjẹ nìkan náà ló ń bọ̀ ṣe. O ní any goddamn value but food. Ah o jẹun rí ni. Gbogbo oúnjẹ lónìí lèmi náà ló ti jẹ tán. O sọ̀rọ̀ èdè bí nanú lé. Èmi. Bẹ́ẹ̀ mo wí. Mi ò ní goddamn value. What value do you have? Èmi. What else do you do? Ló ń pè ní ebi náà. Kí ló tún ṣe? Nítorí pé mo fẹ́ mo fẹ́ tẹ ẹ lọ́rùn àbí? No, mi blame ẹ náà sórí ìwọ yìí you are nothing but an ingrate téèyàn bá gbé láìfẹ́ lẹ̀ fún ẹ gan-an eh. kò lè tẹ́ ẹ lọ́rùn. tí wọ́n bá gbé láìfẹ́ lẹ̀ wà láì máa step on it. ẹyẹ eh, i know it mo ṣe realize ni i have come to the realization pé ṣọ́rẹ́ mi àti ẹ àwa compatible. <laughs> oh thank god finally. i am nothing like you ṣé wàá fẹ́ gbọ́ we are done. are you serious. yes i am leaving you. thank you. today. Thank you. Since I couldn't get you to leave, now you want to leave willingly. Amazing. Thank you, Jesus. No oh, kó ṣì tẹ̀kọ́ go get the head up. I'm leaving you. ogbó ní jẹ lé mi. Olè wa pa mí náà. Idiot. Táwọn tí ó jẹ òṣìwò lọ rà. Kí ni nǹkan tó rà tó yẹ pé mi You mo eh? ṣàánú ẹ? Kí ló ṣìwò lọ? Bàbá ní ká jó oúnjẹ náà sí iyọ̀ ló máa jẹ́. Ebi ni àyàn. Get out kó lọ kẹ́rù It's your test board ló ní problem. Only eh. ní láti lọ rí doctor. Your eh. test board is working negatively yes kò ṣiṣẹ́. so rẹ ẹ tó ń wá ẹ tó ń wá position nílé onílé. look you cannot give me hypertension. Oh. sori àwọn gbogbo obìnrin tó wà nílé yín pátápátá ló máa fún hypertension àti ètò kéré jù eh. àti ètò dàgbà jù hypertension máa fi pa gbogbo wọn ó lè Thank you. i am leaving your house thank you for doing me that favour trust me it seems like it feels like my birthday ọjọ́ bí ìgbà tó ń pọ́n láì fẹ́ ṣe dá nípò fẹ́ kúrò ń bí kìlọ̀ náà ń gbọ́ ẹ̀jìgìjì ìwọ tó mèrè ṣe. kí ni wọn gbọ́dọ̀ ṣe. mumu can't do shit stupid motherfucker get your shit out of my motherfucking house bitch. Ah, Ọlọ́run báwo ni báwo mo ṣe ṣe wọn máa jẹ kí ṣe kòńgé aburú àbí irú ni wọn mo lọ rìn tí mo lọ rìn ju ebi ń pọnà yìí ṣé bá ń ṣàdúrà láàárọ̀ ìgbé ká má ṣe kòńgé aburú ń ta ẹ̀yìn báwo mo ṣe kan ilé yìí. stupid ṣùgbọ́n mo ti fi poison oúnjẹ táwọn apá bàbá àti ìyá ẹ̀ I hope it's for I hope it's for real this time. Just to your lord, mí me ẹ̀ could you call your kó wà for real. Eh? your náà mm, tí bá jẹ́ nǹkan ṣé your your ló your iyọ̀ ló sè síbí àbí? Your. Ìrírí ọmọ. your Ogun fún ẹ. Àwọn ẹ̀rẹ̀ five hundred thousand, hundred thousand, kó tó fún your wàá rẹjọ́ wàá your òṣèré orí orí kíní gan-an akíní ló fi ṣe bí ọba rẹ̀ tó bá ti rí mọ́ọ̀sù wọ́n rò ó ti rí ọmọ tán wàá sóde fún ẹ wàá tún lò mí jìgìjìgì lórí bẹ́ẹ̀ hmm. gbogbo ẹ̀ náà tó bá rí ẹ o kàn ṣe gẹ̀ẹ́ni gbogbo ilé nothing nothing you can't do nothing. you can't do náà. ìwọ tó yẹ pé tí o máa ṣe mí ni ṣọlá mi ẹ lọ́mà ni ìwà gbé ẹ lọ trash ni ẹ. ìwọ kankan o lọ́kì kí mo gbé mo rí ẹ lórí títí mo sáré gbé ẹ kí lọ́mà tó débẹ̀. garbage ni ẹ mo máa ń ṣe ní garbage ni ẹ wẹ́ẹ́ kí lélẹ́yìí tí mo mú dání. my keys your keys please drop them willingly I appreciate it now kó ṣe máa kó lọ ṣetán gbogbo tó ń gbà lọ ẹgbẹ́ eh, eh, Prada Gucci hmm. fili bag gbogbo báàgì bag, garamos go. èló lówó tó ń fún mi tó ń jọ ẹ lójú àwọn ẹgbẹ́ ẹ lọ́ra alẹ́ fún obìnrin ní banana ìlà lórí burúkú ẹ kí ló ń fún mi. ọmọ pé kò sí kankan i'm leaving today. o ṣe lọ fẹ́ gọ́vnọ̀. now listen let me tell you something. Yeah. I am leaving your house and your life for good. Thank you. Wá gbọ́ Thank you. Tẹ́tí tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa don't you call me ah lẹ́kan tó bá fi lè pe fóònù mi tó bá pe aago mi wàá pe ọ̀run bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọmọ àlè ní ẹtẹ́lẹ̀ náà wọ́n tó wà òkè lọ ṣàgán ló ṣì onírasẹ̀ the body without a key. àwọn ẹgbẹ́ wọn gbé Prada Gucci Findi. ogun tó gbé kiri gbogbo ó tà ń kó fún ẹ náà o kò yọ lára ẹ o jẹun lé mi sí o ti tóbi jẹun jẹ jẹ apple jẹ gbogbo ẹ ingrate Get out! Come on, wá he ìbàyìí more? Lunatic, stupid ass, beauty without brains. Èpo tún to find mo manage àṣẹ ni, dick you can fucking suck. Hmm. ń me mi sọ ìtọ́jú tọrọ. Am I really happy here? Ah, Did she? deserve to be happy. Honestly, I just want to be happy. Is that too much to ask? Well, but ti wá pínì tètè lọ síta ó yẹ kémi náà wá tèmi I just want to be happy that's all. ghosty, ghosty, ghosty, ghosty. No, seriously. Mommy is ghosting me. Oh, well, the real person is here live and direct. I know. Uh-huh. Boy, very ghost. Of course. The The I miss all that. Mm-hmm. Yeah, but you have me now, baby. All to yourself. I know. Yeah? Babe. Yeah. Mama, I'm In your barrel. Stop. <laughs> I'm serious. ẹni tó pé ń ràn mú pé kí n tó mọ̀ pé ẹranko ni nah nah it was you know ìwọ ló fà fún mi if you were with me and not hmm, bó ń fẹ́ pàdé rẹ̀ ọmọ títí where were you god is she that horrible what she can't even cook she can i'm telling you iyọ̀ ló ń jẹ iyọ̀ tí ó bá ṣe pé mo fẹ́ ṣe ọlọ́run màá ah. for real. She's like an animal. And besides that, it being Nani. Kasha, sorry, babe. Sorry, Temi she. Very lala. No, no, into it here anymore, she in the first place. Hmm. Because if you were in my life, I would have never seen her. Oh. I only met her because you were not here. Hmm? And now you're here. <sighs> hmm? Cheers. Mm. Cheers. Cheers to us. Mm. And oh, another one to the fools lost. Oh, please. The losers. Please. No lie, did you? please don't make me feel my train. No, but it's the truth. <laughs> this is how I love Sha. Forever. Mm. I'm serious. Okay. I'm with you. Yeah, you're beautiful with brains. Lola, beautiful and dumb. that's okay now. What's it kan mọ́ náà. Ó ti tó fílẹ̀. Very stupid. Are you trash ni? Lọ́mọ aṣáájú mi dídẹ́ nígbà tí mo pàdé ẹ̀ ni. Please. <laughs> She get me that bad. Come on now. to be with me. pay now. What's a mm. Remy? I miss you. Oh, I said I'm tired. Stop. Ah. Tired, Babu. Ah. For being now. You got ti ń sọ láti jọ on here. You're tired, you're tired. Please don't sọ báyìí. Ah, kí ló mí pé nǹkan tí mo sọ láti jọ ẹ̀ ni? Ṣé mo tired She could possibly possible me. rẹ̀ ah, Please. Mo yí ìlànà kí ló yẹ tó ṣe máa rẹ̀ kí ló ṣe òkú òun léyìí kò síṣẹ́ kankan lọ́wọ́ ẹ̀ tó ń ṣe why tó ṣe máa wá rẹ̀. oh really lẹ́nu tiẹ̀ sí mi. Oh, oh, go on, go on. Má sọ̀rọ̀ náà. Remind me pé I have nothing doing in this house. Mo kàn wà nínú ilé yìí ni o ṣàjẹ́ kí n ṣiṣẹ́ àbí so nǹkan tó fẹ́ ṣe next ní sí ni pé kò sọ mí di sex object. No, mo yin nǹkan tí mò ń sọ kọ́ I'm not even gonna allow it. It's not gonna happen. Nǹkan tí mò ń sọ nìyẹn, chill, nǹkan tí mò ń sọ nìyẹn. What I'm trying to say ni pé please just allow me. I beg you. And I said I am tired. Please, come on. What are you trying to do? Are you trying to force me? Oh, you want to rape me? No. So what are you doing? I'm just in the mood. Please, I'm not in the mood. Njima, ah. Give like, this ah. now. Moi. Okay, I'm sorry. Just, just the tip. Okay, okay, just the tip. Sophie Moshilati Joy, why is she doing this? If I wanna be with you to be with me. Ah, oh, babe. I have a confession. What is the confession? Ah, oh my god, I'm so shy. <laughs> My legs are still shaky. Ah. <laughs> Ah. Man. Your legs are shaky. I saw it down. Timmy, Really? Yes, girl. mo fẹ́ kó ṣe tọ́kì fa ìwọlé kí tó ṣe ọkọ̀ Honestly, yeah. I have never felt this way in my entire life. Oh my God, you're so sweet. Honestly, you just made me the happiest woman on earth. That's the only way you need to feel. So this is what I've been missing. Ah, God, did you come for your Jamila to join? lonely, come here, come here. Come to daddy, come to daddy. Mm. Wait, wait, hold on now. Wait, no, let me freshen up. No, no, baby. Uh, you uh, can go say. I'm so fine now. Ma, rush me now. I'm here till tomorrow. Huh? Mm-hmm. Oh, lolly. So you're gonna be here with me till tomorrow? I'm gonna be with you all night. <laughs> All right, I like yeah. that. So what's the rush? Yes, no need to rush. Okay then, maybe we should get a bottle of champagne. Okay, that's cool. So you go get it. You bet. You bet. Yeah, I'm waiting. go nowhere. <laughs> Ah, oh, good. I know. I'll be back. Ah, ah. ibi ló wá gbà lọ kò sọ fún mi bóun lọ sẹ́ni wẹ̀ ni ẹ̀sùn jídẹ́ ló ti kún létí pẹ́. switch to vow ah. ibo ni mo yín gbà lọ mo yín sọ fún mi pé òun jáde tẹ́lẹ̀ náà. switched off. What's happening? Oh, kí n gbogbo ilé wọ́n máa yẹ kọ́ ọmọbìnrin yìí máa kó bá mi kẹ́. òyìnlé kan náà tún gbé fóònù tiẹ̀ sí gbófò eh, ah, i need to talk to you now. bí ọmọ tó ń lórí tèmi yẹn wọ́n ẹ jọ ẹ o. <laughs> kò fáìn tó mi à. kò lè fáìn tó ẹ tẹ́lẹ̀ náà kárí but hey nothing better than you baby. Yeah. yeah. No. Yes, who is it? Dejini. Deji mo ń bọ̀. Yeah, I'm coming, coming. Eh, mo ń bọ̀. Dèjì. Bóyá fọ̀ náà. Ah, ṣé kò sí Dèjì? Bóyá kí ló ṣẹlẹ̀ náà wá? Ah, o ò dẹ̀ gbé fóònù ẹ̀ látara, mo ti pè é pè é pè é náà. Eh, ah, mo fi fóònù lẹ̀ sókè ni. Kí ló ṣẹlẹ̀ o? Wo táìmù ni? kí ló ń rìn kiri rálẹ̀ fún. ọmọ gbogbo orí mi kàn dàrú ni mi ò bá yàwó mi lé mo yàn sílé. mo yàn sílé kí ló mi ṣó sọ fún ipò ńlọ́bì kan ni. kò dágbére anywhere fún mi ah. honestly. ṣé o ti pe fóònù ẹ ni. Ah, fóònù sẹ̀ méjì mo ti pè ó ti pa. Ah. ọlọ́run i don't know mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. ṣé kò ṣe pé ìwà àti ètò ti jà ṣá. ó kò bẹ̀rẹ̀ sí ní fún mi latitude ní ìjà recently. for what reason tún nìyẹn torí ada secretary mi ni now. ṣóyìn bínú yẹn ni arúgbó orígbà ti sọ yẹn àti get over it. ìwọ náà sọ bẹ́ẹ̀ i don't get. Ah, nǹkan mi ti nǹkan mi ti wọ. Ah, kí ló lè wọ ah. kí ló lè wọ mi because mi ò figure it out wait honestly. wait a minute wait a minute wait a minute after tí mo bá ń parí ẹ̀yìn ó yìn ṣe báyìí. Ọlọ́run. she's probably seeing somebody else. kí ló what did you say. o pe fóònù ẹ kò gbé àbí. lẹ́kàn òun ti ń rẹ lomi ni kí ló. láyé sọ bẹ́ẹ̀ ah, ah. ah má ẹ̀fà fúnra ẹ̀ lọ ìyàwó mi. no but then explain to me why tí ó ṣe ń ṣe bóyá bí o ṣe. of course ó lè máa bínú kó ṣe anything wọ́n á ń ro ok kí ló mú ẹ ronú pé o bóyá o ti lọ bẹ́ẹ̀ nìkan kò ń ṣe ìyàwó mi. Eh, no don't say that. ibo ló wá fẹ́ wà you told me you called pé kò gbé fóònù ẹ. ọmọ mo wá bíbá pé bóyá o tẹ̀lé wá nǹkan tó máa make sense sọ fún mi ni ó bá lè sọ fún mi pé bóyá ìyàwó mi ti lọ bẹ́ẹ̀ lómi. no but you just. no no I don't like that I don't like that ó sọ pé kẹpẹ ládàá yìí pé ó. so what. ibo ó lè fẹ́ retaliate. láyé láyé ooo. Oh. Oh. kí ló ètò wọn pè tí o gbé fóònù ẹ. sọmọ gbọ́sẹ̀ meps mi ọ̀fìn sí ni. no sọmọ gbọ́sẹ̀ o ṣe the situation mi ni. ìwọ mi ń wò ni. don't worry don't, worry no no just don't bother. don't bother. Deji ode o Deji farabalẹ̀ ṣé màá ṣàbẹ̀ sọ bóyá o ti check family house wọn Deji. èmi gẹ́gẹ́ bí kẹ́tìkà. Babe. Baby. Oh, look at you. What's it going? I'll wash. My goodness. No, she. Baby, how are you? Kí ló How are you? Dad, I'm Bella, fine. Kilo ló Talk to me. Kí ló dé? on the phone all through the night. I ti bà mí gan. Kí ló ṣẹlẹ̀? Ah, ọ̀rẹ́ mi gan. Mi ò sùn overnight. O sùn. Honestly, actually, àná ọjà ni mo lọ. Then I ran into a prophet. He started talking about us and how things could get better, you know ó ṣáà insist pé mo láti lọ sí mountain ọ̀hún láti lọ pray overnight and I should not communicate with anyone. Oh. So I ṣáà gbàdúrà all night ní ṣá. Oh good. I'm tired. Ah. Ṣé ṣáà ti gbàdúrà yẹn? Ọlọ́run á jẹ́ kádùrà wa gbà. Eh, so sorry about that. Mi mọ̀ pé tiwa náà ló bá lọ. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Mm-hmm. Eh, o máa ní láti sinmi gan. Honestly. Rest very well, okay? Yeah. Mm, jẹ́ kí mi tètè máa lọ mo ní meeting kan láàárọ̀ mi ì lẹ́fẹ́ oh, late mm. oh, sorry darling mm. go take care of yourself sure. love you and thank you for the prayer right. Mm -hmm. <sighs> tired. What is so me? I am just tired. I've had enough. Ah. Alright. Well, baby, you can understand. Huh? Understand what? That I can't be with a man that I love? Ah, no, no. You're saying it like I don't love you. I love you too. but you know, bá mi rú náà báwo ni káyé ṣe bọ̀ pé mo gbàyàwó ọ̀rẹ́ mi. kí ló kọ́ mi pẹ̀lú ayé will always talk No matter what, they will always talk. my soul man, oh my darken eventually. But we need to move on with our lives. Alright, Yemi. But at least I can feel worries like We're here to have some fun. Time is limited. That's the problem. Like, I don't want to always have a minimal fun. Like, I want forever with you. And besides, boy already saw me. Every time I see him, I am so upset. I don't want to see him ever. I just want to get the hell out of the house like forever. What is assuming, man? Okay, so what do you suggest we do? Oh, babe, I've been thinking. I think we just need to elope, like Kakosalo, outside this country. Just you and I alone, forever. It's my plan now. It's not going to be overnight. We're still going to be faced with the same problem until we leave this country. I know. In the meantime, we can just go to another state. Kakofi state, Tawaile now and he also states me that I've planned gbogbo triple, and everything. Babe, I love you. All I want is just to be with you, you and I. I tell you what, I even have a better plan. You do? Mm -hmm. And you want to know what it is? Yes. right after I, you know, get that good thing I like in the bedroom, come here, let's go. Place that you love the most, which is my room. <laughs> Come on, Wale. It's so good. Ọ̀rẹ́ ṣàlàjẹ́ o. Lẹ́kàn, wetin happen? Why you dey talk say make we see make we see? O ò lè sọ ọmọ tó fẹ́ sọ lórí fóònù. Ah, eléyìí eléyìí jórí fóònù. Kí ló ṣẹlẹ̀? Business ni. So, how do I come in? Good. Ibi wo ló ti come in, Deji? Mm. It's a very lucrative business. Very, very absolutely liquidated. Mm. Now, I need 45 million. Asking capital In n bí ṣe wà mo ní fifteen lọ́wọ́ ọ̀rẹ́ gẹ́mi ò lẹ́lòmí so thirty tí máa fi kún báyìí sìn láàrin I think àtọwọ́ ọlọ́run. lẹ́kàn àjọ tó yọ lọ́run nígbà tó ń wọlé bọ̀ bíbà ẹ̀ sórí bíbà Be pé wọ́n gbé síbẹ̀ pé microfinance bank ni. Ah, báńkì tèmi ni wọ́n <laughs> ṣé nígbà tí ń She bẹ́ẹ̀ She ṣe bá ń ṣe business mò ń gbó padà mo yà fifty million lọ́wọ́ last year náà ṣé mi ò dá padà ni. what a confidence báńkì tèmi ni wọ. Ah. tí wọ́n bá yáwó bank tó ń sọ on time to bá dé bank so máa smile ni àbí yọ máa frown. lẹ́ẹ̀kan <laughs> ó ti ṣú ọ̀fun ẹ̀jú nítorí mo láìkẹ́ àbí. Eh, nítorí mo láìkẹ́ àbí. èmi nìkan náà ló lè ṣe pẹ̀lú máa rí <laughs> so ìgbà wo ló máa. aṣọ mo sorry. mi ò lọ́wọ́ tí mo fẹ́ yà. <laughs> kílé táyà ẹ ṣáà ń ṣe pípé. pípé ah, òṣèré ni <laughs> ṣe mo abẹ tó tó tó come up rẹ. àwọn ará ẹ ṣe bí tàtí ẹ mi but máa gba ten percent interest tí business about to come through. nítorí kí nìyẹn ah, ìwọ ló ní business ni bí wọn lẹ́ń dà lásán ni ẹ five percent ló máa gbà mo jẹ́ ní tó gbé contract wa náà máa fún náà five percent. ẹ lọ gbowó ń bò mí gbà yẹn lọ gbà ń gbà mí. tí o bá fún ten percent mi ṣe lọ bank. ten percent máa gbà kó dẹ́sìn kan tó fẹ́ ṣe sí i màá fún ẹ lóyún yẹn next week. next week yeah. gbàgbọ́ next week. Um, next week Wednesday. Mm. kí ló wà yín náà that's six days away. exactly ah adeji. ìgbà tí wọ́n ṣọ̀ nìyẹn tí mo lè rí ṣe máa jẹyàn. Mm. thank you jẹ́ mọ́ ní jẹ́ mọ́ dáa kí ló ń bínú. Mm. first thing first, By call it we straight away. Move. No, no, no, everything is fine. Just do as I say, okay? All right. I'll see you tomorrow. I love you. All right. <laughs> okay, okay, okay. hello ọ̀rẹ́ Deji Deji o ṣe bàbá mi mo rọ́wọ́ ẹ̀ all right bro ẹ̀ máa bẹ̀rẹ̀ sọ later no no no no no mo ti rí all right ọ̀dẹ̀ òpònú tí ẹ ti bá ẹ tí ẹ ti bá ẹ woo <laughs> okay time to get out. ẹ. Eh? ibo lẹ sọ pé ti ṣẹlẹ̀ hospital wo ló wà báyìí ah mo gbé ah, lẹ́kọ̀ọ́ ok ok mò ń bọ̀ abayín mò ń bọ̀ abayín right away right away bring the car now ah. láti kékeré láti gba ìríjẹ wá ọ̀rẹ́ ah. very very fatal accident. God. But calm down. Is he okay? Is yeah. he okay? Um, doctor I'm trying to stabilize. Ah, God. Yeah. Just ah, calm down. torí Ọlọ́run. Sure. Ah, oh my God. I guess it's going to be fine. Ah. I it's going to be fine. Ṣá jẹ́ ká calm down ká gbọ́ nǹkan tí doctor máa All right? So, tí rí doctor báyìí? No, doctor ah, ah, mi kìí dúró. Mi kìí dúró. Ah, ṣe. Mi tiẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mi ò mọ bó ṣe ṣẹlẹ̀, honestly. I don't know. No, no. Oh my God kí wọ́n lè máa ṣẹlẹ̀ báyìí. Mr. Deji. ah, Mr. Deji. Yeah. I to stabilize one, yeah. So it's fine now. But we need to get into surgery right away. Surgery? Ha! Eh, wo ẹni tó ń sọ èkó níyà kó ní bàbá kó lẹ́yìn tó máa bẹ̀rẹ̀ ẹ relax. ẹjọ́ tó what's the situation gangan. relax relax eh, Doctor, ẹjọ́ gbogbo nǹkan whatever bá ní she ṣe she. I'll, I'll uh, take I'll try best. Yeah, I'll take care of everything, please. And yet, let me see. We need some documentation. That's fine. That's fine. come with me. Am I worried about that? It will be fine. Relax. Okay. No, one needs to move. retí obìnrin ló retí ètè obìnrin ló retí kaloro mi wuru anyinarara kiyomu arakinarara ho erie ka ètè obìnrin ló retí. God. ètè obìnrin ló lè tẹ o o ní etí mo yín scatter sórí bed báyìí. Hello there. How are you? I'm Shandilin Sini kí ló mo bá aṣọ lórí bẹ́ẹ̀dì níbo ló ń káṣọ lọ. Um, mm, no no um, actually mo fẹ́ mo. ṣé kàn ṣe pé ojú ti fẹ́ lọ fún àwọn tó máa ń fún motherless babies àbáwọn. I know mo mọ̀ pé ẹ kò ti change wardrobe ah no problem èmi náà fẹ́ fẹ́ clean up nísìnyí kí n máa lọ fún meeting. okay okay ẹ jẹ́ ká kíyèsí o. màá pẹ̀ tí bá ti lọ. ká o. ẹ jẹ́ ká o. ká o. kí panṣá má bàjá lọ. kájà má bàjẹ́ ètè obìnrin ló lè tẹ́. You look beautiful. Thank you. Ṣé mo kó tọ́jú o? I appreciate you. Please don't mention it, okay? Nǹkan tó máa ṣe fún mi, mo fẹ́ kó dára You know we have plans. I just can't wait to elope with you. I miss you so much. Sorry, eh? I miss you too, babe. I love you. Oh, I love you too. I The mm-hmm. oh, oh, So this one. Oh, you I'm Better. Doctor, why is he still feeling pain? It's uh, very natural. Uh, thing. Uh, but we've been able to stabilize the uh, vertebra, the fractured one. Okay. Yeah, so that is sorted. There won't be more pain anymore. But, Just help uh, him, please. That's good, but the effect of the broken spine is still there. So you're going to have difficulty walking, but with God's grace, um, with some miracle, you'll be able to walk again. Doctor, you're saying okay, there's a possibility to keep me on your rim. Oh well, uh, like I said, there's God and there's miracle. Ah. So, ah. you know, ah. But we're not worried. I believe so too. Doctor, please just do everything you can. Please, you need to help him. You know, we're human and we can only do the best we can. Uh, right now, we've done our best. Oh. So, yeah, so just please, Ejo, not worry. Don't worry. Just let's pray for a miracle. okay. Oh, you'll be fine. Eh? You, you'll be fine, okay? Thank you, doctor. You're welcome. Babe. No, no, don't promise. Okay, you'll be fine. Right? No, no, Mariam. They're still working ah. on it, okay? Moi. Mo fẹ́ please. Ah, please, you'll be okay. woman. Rain. Oh, no, no. Well, ah, if I No, no, no. You'll be fine. I'm going to wait till you're okay. All right? Sorry, sorry. Àwọn ìfẹ́ máa ṣe kí ní tó láì kí ẹ darling. yes sir. Hmm. ṣé mo pé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sílé kan yẹn ó wá jẹ́ kí n realize wípé ilé ayé yìí bíntín báyìí ni hmm. kò sí nǹkan kan bẹ́ẹ̀ rárá ah ayé yìí fúnni gan-an. oh parọ́ dẹ̀ i mean life is just like a flame that can grow up at any point in time àdúrà tó yẹ kí gbogbo wa máa gbà ni pé kọ́lọ̀ má yẹ kí náà wá kú láìpẹ́ ọjọ́. àmì ọ àmì ẹ̀pọ̀ ọkọ mi ìṣọ̀lá hmm? my dear jọ mo fẹ́ kó dáríjì mi mo pé lẹ́nujọ́ mẹ́ta yìí fún gbogbo attitude tí mo put up lẹ́nujọ́ mẹ́ta yìí ọlọ́run kò dẹ́ ṣẹjọ́ ẹ̀mí náà. n tí You understand? I've not been a very good husband too, so I'm sorry too. But you really try your best. I should have just supported you. Welcome me. Mo wá fẹ́ ká jọ pawọ́pọ̀ ká make sure pé marriage yìí work. Gbogbo nǹkan kí take ni mo But I can't do it alone. I need you to support me. I join hands with you, darling, so that we can have a better home. By the special grace of God, this our marriage will work. By the special grace of God, our marriage will work. <sighs> I love you. And I love you, Ma. Mm-hmm. Love you, Ma. It's okay, Dad. It's okay, Daddy. <laughs> I missed you. I missed you lété obìnrin ló lété. Yes, sir. mo ní kí n má dààmú ẹni jàre pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe lálẹ́ àná yẹn <laughs> that was much. <laughs> mo bá ti ti bẹ prepare breakfast. no no no no wọrí má jẹun tí bá dọ̀ ọ́fíìsì. no no no jẹ́ sáré bẹ́ẹ̀ toast bread náà kó fi jẹ tí. adam are you just take care of yourself okay. okay. I'll see you when I. Okay. All right. Yeah, bye. Yeah. yàgbé fún àrékèrèké àṣẹ ọlọ́run ni látòdè ọ̀run wá. ó bí ẹlẹ́yìn ní kí ló ń ṣe ẹ̀yìn ìdámilọ́wọ́ lọ́mọdé. Mama, for you, you're quiet. Ṣé ìjọba pé màmá ṣe mí? Tí nǹkan máa ṣe mí, màá ṣe mí. I'm fine. Ṣé o ṣọ́? Hi, darling. How Okay. Oh, okay. What's up, Baba? Busy. How are you feeling? Bale? Maybe. I'll just wait the car. I'm tired. Oh, okay. Bale? Yeah. Báwo ló ṣe ń fi ń sìn? Bale, Um, doctor yẹn ní just so. So, sóun. Jẹ́ about Professor àti bá ti return máa padà wá báyìí. gbàdá má ṣe bí ọ̀lẹ́ bọ̀ báyìí ṣe bí ọkùnrin ok mo ń bọ̀. Dèjì mo ń ṣe ẹ ti. yeah yeah yeah we're good my gist later. ẹ ti. <laughs> Ah. Não, não ọ̀rẹ́ láti gbà mo fi flash drive sí i. láti kékeré láti wà ìgbà rírí jẹ ìgbà ìrí jẹ lọ́jọ́ kẹrẹ wá febi sùn ló pọ̀. mo lè ìmùlẹ̀ ọ̀rẹ́. pregnancy result. mo yẹ sọ fún mi bóun lọ sí hospital náà. ṣoṣo ìpè ilé ìwà ṣé pé test result ló mú dání yẹn nine weeks pregnant i mean i don't understand mo dẹ̀ rántí dáadáa wípé kémi àti ẹ̀ tó tún bẹ̀rẹ̀ sí ní súnmọ́ra wa padà kò ju bí two weeks lọ. this is serious. in fact mo rántí dáadáa pé mo bá ìjà ń jọ yẹn nígbà tó ti attend láti fi tó ti ẹ̀rọ òwúrò ìyàwó mi rárá mo bá ìjà. Ah, àwọn ah. obìnrin yìí ìwòrò wọn. mo yá gbà ah, mo yá gbà àbí báwo la fẹ́ explain ilé yìí. àbí eh? ah, ìgbà tó gbé tó gbóyún ọmọ àlè tó gbé fọ́kọ ẹ what what won't you do. kò sí ìka obìnrin ó lè pa mí. Ah, hmm. nǹkan tí máa ṣe nǹkan tí máa ṣe. ẹ bẹ̀rẹ̀ ẹ máa ní sùúrù. Ah, okay. Good. Hmm mo máa ní sùúrù because orí bíbẹ́ kọ́ lòrùn ológun orí fífọ́. kì í ní sùúrù ẹ ṣé kí n máa wò kí n máa ṣe nǹkan kan ni. iye àmì amára ti fọ ọgbọ́n ó ní báyìí máa tá a kìíní yìí. all <laughs> oh, oh, hmm. kò lè o lè fi bínú ṣe o ti yẹ. ah, ah. Hmm. in the in the meantime gba result ẹ dání. kò ń ṣe result mi. Ah. ti ẹ nì. lomi ẹ mọ̀ fún lóyún ni. Eh, máa máa o ti ń gún mi o ti gún mi kí ni wọ́n fi kí mi fi ṣe báyìí. wọ́n ní kọ́ mo lè bá sọ̀rọ̀ ìwọ nìkan náà mo lè mú wá fún. màá ṣe mo fẹ́ lọ báńkì. Oh, lady, you can't get another job èèyàn kí wú wà tó wù yẹn kó wa máa ríṣẹ́ do you know that silly act of yours almost cost me my marriage do you know. ẹ má bínú sasi it's Mr. Leko Mr. Leko that told me that you liked me but you didn't know how to tell me ẹ má bínú sir i'm sorry jojo jojo sir. no no farabalẹ̀. yes sir. Leko sọ fún ẹ pé mi like ẹ mi mọ bí mo ṣe máa sọ fún ẹ. bẹ́ẹ̀ni sir. Leko sọ fún ẹ bẹ́ẹ̀. yes sir. oh now. Get it straight. Bẹ́ẹ̀ni sá. I'm not interested in you. Ó ah. ń ṣiṣẹ́ fún mi, mo sanwó oṣù ẹ fún ẹ. Yes sir. Ọ̀gá àtọmọṣẹ́ relationship ló wà láàrin mi àti ẹ. Yes sir. Yes sir. Alright? Yes sir. Tí ilé kan bá láìkì ẹ tí o mọ bó ṣe máa sọ wàhálà àti tiẹ̀. Okay, I'm sir. a responsible man to yes, the core. Yes, sir. I don't cheat on my wife. Yes, sir. Okay? Yes, sir. So, èyí tó sọ yẹn kò lè work. <laughs> Ọ̀gá ẹjọ́ sá. Excuse me, John. Ẹjọ́ sá. Lẹ́kọ̀ọ́ sọ pé ìwọ náà à ń bọ̀. Má bínú sá. Excuse me. No, but can you what to expect? You expect me to elope with a crippled and impotent man? Kí ni nǹkan tó like I'm still gonna be with you? Ah ah, come on. Ìwọ náà yẹ kó ro now. Èmi cripple, èmi impotent. Oh yes, that's what the doctor said. She doctor ń parọ́ ni? Ìwọ tàti ìbùfẹ́ tó wà láàrin mi àti oh, oh, I expect kékeré look pẹ̀lú with your situation. Look, look, whatever we shared, it was nice, you know, doing it with you. But that's all over now. But I fall in love with my head, not with my heart. All right? Oh. And jẹ́ kí n sọ fún ẹ, èmi my ọkọ mi ti parí ìjà o. Kò dé sáì kankan báyìí fún All right? Èmi lábẹ́lé jayan. Lẹ́nu ẹ̀, mo yín lẹ́nu ẹ̀. Kò dáná. Àmọ́ rántí o, ayọ̀ ọ̀lẹ ló máa ń gbà. Wọn ò lè gba ọmọ ọ̀lẹ o. Me understand. What are you talking about? Kí ni mo mi? Yeah. Oyún tó wà nù ẹ, ọmọ mi ni. Oyún oyún òṣìwò ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ah. It's like something is wrong with you. Definitely something is wrong with you. Ó dẹ̀ pé accident tó o ti jẹ́ kí ẹ̀jẹ̀ ta sí ẹ lọ́pọlọ. Àbí? You don't know what you're saying. Mo farabalẹ̀. Dèjì fúnra ẹ ti wá bíi bẹ́ẹ̀ ni mo wí ó ti fi result wọ̀n mi. yé bẹ́ẹ̀ ni Deji the result there state pé o wà two months pregnant. Deji bẹ́ẹ̀ ni mo wí Deji also said yeah ìpín òun ò tí ì fọwọ́ in over two months this is my child. lekan wait wait wait kí ni kò tó sọ fún Deji please what did you tell him. Ah. I didn't tell him anything. Thank you. Mo kàn sọ fún mo ní pé mi àti ẹ̀ ká fi sùúrù ṣe kinní yìí ni. Okay, okay. Now, now tó ti new development. It's only fair. Ipe màá jẹ́ kí Deji mọ̀. Mm -hmm.

mo ní ìgbésí ayé mi ni mo fi fẹ́ràn ẹ. Oh, this is how to pay me back. Right? Sorry. Jọ má bínú ọkọ mi. Ah, no, no. Lẹ́kan ló lo witness of marriage wa. Òun ló lo against me, láti fi enter mi. Will you just keep quiet? Lẹ́kan lo witness marriage wa fi enter ìwọ. Oh, ìwọ wàá ronú ẹ wípé ìyẹn kọ́ ni solution. Oh, the next thing tó fi pé kò ṣe ni wípé kò lájọṣepọ̀ pẹ̀lú ẹlòmíì ìgbà tó máa wọ́n sí ní everything ó máa jẹ best friend today mi my best friend. i'm sorry Deji this is all your fault. oh yes. my fault. you were never there for me i needed you. I needed your attention. You never cared about my feelings. You were more into your business and then you repeatedly cheated on me with your secretary ada. èmi even lẹ́kọ̀ọ́mọ́ pa ẹ̀. èmi adédèjì mi ò rí òun obìnrin mi láyé mi mọ́ láti ìgbà tí mo ti fẹ́ yes ah, not even ìgbà tí lẹ́kọ̀ọ́ yìí lẹ́kọ̀ọ́ ìka alábòsí èṣù yìí tó ti ada secretary mi tó ti mọ́ mi lọ́rùn yes ada ti sọ everything for me. Ah. yeah look òun náà dẹ̀ ló sọ fún mi pé ah, ayé mi ti bàjẹ́ ayé ò tí ì bàjẹ́ ah, mo ní ìwọ ló para ìwọ ló para yìí oh, káti ẹ̀ wá ní mo ti wá ṣe nǹkan tó ni mo ṣe tó dẹ̀ yẹ pé mi ò ṣe the next thing to wọ fíw òun ni kò gbé ìgbésẹ̀ kó lọ bá òun lájọṣepọ̀ kó gbé ìgbésẹ̀ kó lọ bá lájọṣepọ̀ so ti yín sìn ó dẹ̀ ti tẹ́ lọ́rùn lẹ́kọ̀ọ́ ti tiẹ̀ wá apart it's finished right. No allow you. má pè dèjì o má pè dèjì torí bó ṣe ń pè dèjì ọlọ́run ọlọ́run lè bínú sí ẹ kó parẹ́ lórí bẹ́ẹ̀ tó wà yẹn o kì í ṣe ọ̀rẹ́ lẹ́kọ̀ọ́ níwọ̀ pẹ̀lú bí mo ṣe ṣe fún ẹ tó nígbà táwa ń skul o ò léyàn kankan ọmọ orúkọ ni ẹ o ò lè jẹ o ò lè mú o ò ní anything gbogbo nǹkan tí mo ń fọpọlọ mi o as a friend ni pé kó lè dá fún ẹ kó lè dá fún ẹ èmi mo dúró gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mo dúró tẹ̀ pé ìyàwó ni jẹ́ mo ṣe everything fún ẹ ṣé nǹkan tó fẹ́ fi sọ fún mi ìyàwó tèmi ó ṣe wá jẹ́ ìyàwó mi why I want to know why. wọ́n kò ní ọ̀dà ká ní ẹ olójú kòkòrò tèmi ẹ bẹ́ẹ̀ ni mo wí àtijọ́ tèmi àti ẹ ti fojú kọ ọmọbìnrin yìí ní sukùl mo sọ fún ẹ pé ọmọbìnrin tí mo fẹ́ fẹ́ mi mo sọ fún ẹ pé mo láìkẹ́ ẹ mo fẹ́ fẹ́ kí lẹ́ ló ṣe kí ló ṣe dèjì ìjọba bẹ́ẹ̀ lówó àbí ẹ̀kọ́ gbé mọ́tò fún ẹ àbí kò sí nǹkan tó fẹ́ tó o kì í gbà àbí the world is not only about you it doesn't revolve around you. because stop stop it you want just shut up. you took my wife. <laughs> now oh oh ní gbogbo tó ṣẹlẹ̀ yẹn ní school ṣé èèyàn ti past mo ti fẹ́ dá ẹ̀yẹ mo fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó mi wọ́n lo best wa so o ní yẹn nínú ẹ̀ o ní nǹkan nínú ẹ̀ tó fẹ́ ṣe fún mi. bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti wo kú kí ni lọ kò ti kú dànù accident tó ní èkó gbàgbẹ́ kú dànù. mi ò kú. but unfortunately ọlọ́run sọ pásítọ̀ ẹ̀ ọ̀sìn tó pásítọ̀ ẹ̀ ṣe wá tó yẹn ah ilẹ̀ ọ̀rẹ́ abí ẹ wà á kọ ní tẹ̀ wájú ẹ̀ hàn gbàgbé o ṣe sọ fún ẹ. kí ló ń bẹ̀rẹ̀. dèjì jọjà ìjì mi ìjọkọ mi ìjọ. so ìwọ tó ń ṣe àti sọ pé oyún ọmọ àlè tó wà náà kí n gbà. máa bọ́ ọmọ fọlọ́ mọ́ ọdẹ ìfẹ́ máa burú o tí o bá ṣe ìfẹ́ ìfẹ́ àtúkọ̀ yẹ kí n wà ń bí kí n máa bá yín sọ̀rọ̀ tí mo sọ yìí ìfẹ́ burú gan ọdún mo yẹ you shouldn't have done that I'm sorry you should not have done you should not have done that to me because I love you I love you too I know it mo yẹ mo love ẹ mo yẹ mo love ẹ with all my heart and you know it you should shouldn't have done that I'm sorry Jọkọ Yeah àbí gbàgbọ́ tó fẹ́ pa mí. now listen. èmi àti ẹ ti di excuse me èmi àti ẹ ti di ọ̀sán àti òru tí o gbọ́dọ̀ pàdé mọ́ láyé wàá bá ẹrù ẹ lẹ́nu gé ìtọ́jú àwọn security. doctor call the police. I'm not embarrassed, mommy. No. What can you do? What's going on? What's going on? Loneliness brings about sadness. Loneliness brings about sadness. It's easy to stand in the crowd, but takes courage to stand alone. I am lonely. Yeah. My heart is lonely. I am mi kí kilode, kilode, kilode. Oh, I am lonely. And loneliness brings about sadness. I am mi kí kilode, kilode. Love goes beyond giving me money. What I feel for you, wanna see you around. Nibolola, oh, oh, oh, ifem. Ọkọ mi máa bọ̀ wálé. I am lonely. I'm lonely. I'm lonely. I'm lonely tonight. Obìnrin ló lè tẹ́ ètè obìnrin ló lè tẹ́ ètè obìnrin ló lè tè. Kaloro mi wuru wani larara kiyo mu ara kina lara ho eri eka ètè obìnrin ló lè tè. ètè obìnrin ló lè tẹ́ o obìnrin ló lè.